so a wà ní Roman Catholic àbí Roman Catholic Mission Primary School òkè Ògùnbálẹ̀ so a wá fún àwọn ọmọ wa ògùn ọjọ́ ọ̀la a wá fún wọn ní toothpaste àti brush àti ọṣẹ ìwẹ̀ ya antibacterial soap a dẹ̀ tún fẹ́ pìkì àwọn nínú wọn tó jẹ́ pé aṣọ wọn kù díẹ̀ káàtó wọ́n máa rán aṣọ tuntun fún wọn this Global Dahiratu Dhikrlahi Islamic Organization wà lára wọn báyìí so ọlọ́run ọba á gbàdúrà wa gbogbo ẹ̀yin tẹ́ ń donate ẹ máa ṣiṣẹ́ dáadáa àwọn ọmọ yìí nísìnyí ògùn ọ̀la ni wọ́n ó máa jẹ́ reference fún wa àwọn náà lè máa ṣe dáadáa tó bá ṣe ń dàgbà hey hey ẹ ti understand yìí so ibi iṣẹ́ táwa náà ti ń ṣe àwa náà ń ṣe kí ni à ń mú bẹ̀ à fi ń support àwọn ọmọ aláìní so la fi wá síbí yìí so ọlọ́run bá gbàdúrà wa this Global Dahiratu Dhikrlahi Islamic Organization Our registered in Nigeria. They were registered ní uh, abroad so bisimilayi ta'ala thank you pé ẹgbẹ́ wa lálejò so ọlọ́run àṣẹ dáadáa fún wa so ìbẹ̀jù lẹ́kì local government la wà yìí so gbogbo ẹ̀yin tẹ́ máa ń donate owó kékeré owó ńlá owó púpọ̀ àdúrà yín máa máa gbà ọlọ́run àwọn ọlá ẹlẹ́dàá àwọn ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń support global Dahiratu Islamic Organization kò kè lẹ́ẹ̀ máa lọ ọlọ́run bá ń sọ nínú Al-Qur'an pé wallazina yunfikuna amwalahum bil-layli wan-nahar síran wa alaniyata falahun ajiru inda rabbi wala awfun alayhi wala hun yasanun wala àwọn tó afún ní arísìkí tí wọ́n wá nọ ní kọ̀rọ̀ tí wọ́n nọ ní gbangba tí wọ́n lọ lọ́sàn tí wọ́n nọ lóru Ọlọ́run ní ẹ̀san wọn bẹ lọ́dọ̀ àwọ Ọlọ́run àdẹ ní dẹ́rù bà wọ́n wọ́n máa bẹ nínú kẹ àwọ Ọlọ́run títí láéláé ìwọ náà tó ń wò wá tó ẹ pé máa padà bá fídíò yìí pàdé gbogbo nǹkan tọ́lọ̀ ń bá fún ẹ fi ṣàánú fáwọn èèyàn torí pé alukóra jẹ́ ká mọ ọ̀rọ̀ alukóra yẹn dẹ̀ ní mo wá padà rí pé wà lọ́kàn gbogbo ẹ̀dá pátápátá lọ́jọ́ tá a bá tì ní o máa ń rò lọ́kàn pé tọ́nà bá bless yẹ wàá ṣe gbá wàá ṣàwo this verse is telling us pé kí ni ó ní làyí ní àtàánà ó ní ìwọ náà tó bá lè bless mi lánà sọ̀dákọ̀nà ó ní ìwà máa ṣètọrẹ àánú ó ní wọ́là nàkúnẹ̀ nàmínà ṣákìrín ó ní ìwà máa dúpẹ́ forever kò sẹ́ni tó jẹ́ pé kó tó ga láyé tí ò kí n ro kí ah, lọ máa fún mi lówó ah kọ́ máa sa àwọn ọmọ aláìní máa kọ́ máa kọ́lé lọ ṣùgbọ́n gbà tó rí owó náà tán kò lè ṣe this organization ojú máa ń tiwa àti da àwọn èèyàn láàmú pé support ẹ support wàrà bùlùkàbà àwọn èèyàn ń gbìyànjú látara nǹkan tá ń kọ́ àwọn èèyàn pé ok nǹkan tá kọ́ ẹ yìí o ìwọ náà fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní lítù là ń rí kọ lílùn lítù là ń rí ṣùgbọ́n ṣẹ́tà wa ń ṣe aníṣẹ́ ọwọ́ ibẹ̀ làwa ń rọ̀jò owó wa sí because wọ́pútẹ́gì fi mọ àtàkàláhù dára àìrọ̀ ọlọ́run ní gbogbo nǹkan tí bá fún ẹ láyé fi wá ọ̀run but lẹ́tẹ̀ sẹ́nẹ̀sì bákà mínà dúnìyà má gbàgbé ìpín ẹ nínú ayé kò ní kó má wọṣọ kò ní kó má gbádùn kò ní kó má ṣe kíní kan ṣùgbọ́n wá ọ̀run látara nǹkan tọ́lọ́run bá fún ẹ wọ́n láti tabgil fasadi ọ̀fìlẹ̀ abdi má jẹni tí ó máa balẹ̀ jẹ́ èyí tá a ṣe ń sìn àtúnlẹ̀ ọlọ́run ọba ṣe ni because alijanza olè inzan ìlàlẹ̀ inzan wà alẹ́nzalẹ̀ insani ilẹ̀ amansa a ìkan tí kò wá bá ṣe ló máa gbà mọ yàda yàda ilẹ̀ ayélujára muslimin wọ́n ti sí yàtú bá kí yàtú mọ́rìndúdà tún ilé àwọn mọ́rìndúdà tún fìyì tó bá nawọ́ kan sọmọ ẹnìkejì àfáàní mẹ́sàn-án tó kù àti nǹkan tó wà lẹ́yìn mẹ́sàn-án ó jẹ́ téèyàn gbogbo àníyàn wa ta fi wá síbi lónìí gbogbo nǹkan tá níyàn wa ta fi wá síbí lónìí kó máa jẹ́ tiwa tọmọtọmọ tààrọmọdọ́mọ wa bísílì láì tà aláìsàn àmì ẹ̀ kì í ṣe pé bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn wàrà bùlùkàbà so bí a kì súratul fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyaka na abudu wa iyaka na sa'i idina siratal mustaqim siratal lazina anamta alayhim. غير المغضوب عليه ولا آمين lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bá a ṣe àwọn ìyá wa kan wà àtàwọn bàbá wa kan wà a máa ń ẹjọ́ ẹjọ́ a máa ń dá sí ètò <laughs> a máa ń dá sí ètò masjid bóyá mọ́ṣáláṣí kan wà tí ò tó ní assistance a máa ń dá sí ẹ lè rí lórí platform wa post ẹ̀ rí àwọn àgbàlagbà tó ń ta nǹkan lọ́jà tó yẹ pé ọjà wọn ò ṣe a máa ń fún wọn lówó a máa ń fún àwọn opó lówó a máa ń fún àwọn ọmọ aláìní lówó ẹ lè rí pa post yẹn torí ìyá mi wà ó bímọ ó lè bímọ mẹ́wàá káwọn ọmọ yẹn má ti máa ṣe dáadáa ẹ wá lọ fún nǹkan ẹ wá ń fídíò ẹ inú àwọn ọmọ yẹn máa bàjẹ́ so àwa ò lọ́wọ́ sí àwọn tó ń ṣe náà a sọ pé wọ́n sì ṣe ṣùgbọ́n a mọ̀ pé àríyá showing off ọlọ́run ní pé òun ò kí ń gba iṣẹ́ showing off so la fi wá wo pé ok àwọn tá ń ṣe ọ́ndálì yẹn táwọn èèyàn mi dẹ̀ máa ń fún wa lówó báwo láṣẹ wa máa ṣe hàn a ti ṣe lot àìmọye mosgid tá a ti kùn àìmọye mosgid tá a ti ṣe bọ́ọ̀ fún àìmọye àwọn ọmọ aláìní àìmọye àwọn míì tí wọ́n á pè tá a fún lówó àdẹ̀ kí n gbé rẹ́fẹ̀rẹ̀sì ẹ̀ wá sọ̀nláì tó rọ́lọ́wọ́n ọba ò fẹ́ ṣùgbọ́n àwọn tó ń ṣe àbú wọn o ṣùgbọ́n àwọn organisation wa á fọ́lù ọ̀rọ̀ ọlọ́run so láfúráwọ̀ àwọn tó wá ń sanwó yẹn àwọn tó wà máa ń fowó sí díẹ̀díẹ̀ yẹn ṣe ń gbọ́ mi àwọn tó fowó fún wa díẹ̀díẹ̀ yẹn wọ́n á máa wò lọ́kàn pé àárí wọn ṣùgbọ́n wọ́n pa níṣẹ́ ọwọ́ pé wọ́n trust wa ẹ jọ̀ọ́ ẹ tó rọ́lọ́run so wọ́n mọ̀ pa níṣẹ́ pé wọ́n trust wa ṣùgbọ́n bàbá mi á ní tó bá ní kọ́lọ̀ òun rí ẹ à á jẹ́ kéèyàn rí yàn á think èmi àti àmì wá ti gbé pé ẹ ká máa lọ sí school ó ti yẹyìn sí tí ọmọ school sì ṣe é hàn number one nǹkan méjì ló pàdé ńbẹ ọmọ school tẹ wá fún ní nǹkan á wo àánú mẹ́mórì ẹ lọ́jọ́ tó bá dé èèyàn kọ́lọ̀ ṣe àwọn ọmọ wa lọ́mọ rẹ á lọ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn yóò dùn mọ́ torí pàtàkì